ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون عرفنا جندنا وبني به فإن له لكرامتك السرايا adúpẹ́ fún ọlọ́run ọba àná ọba òní ọba ọ̀la ọba títí lọ ọba títí ń bẹ kí bíbẹ ọba tí ó bẹ ọba la àwọn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ ìtúpọ̀ rẹpẹtẹ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kọlọmbáni ṣe fún aṣáájú ẹ̀dá àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá rìn nílànà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam títí tẹ́lẹ̀ kìámà ọlọ́run yóò fi dé ọ̀nà náà làwa náà rí pé à ń ṣe díẹ̀díẹ̀ ńlọ ńbẹ̀ yìí ọlọ́run jagunlẹ̀ ayọ̀ ńbẹ̀ ọlọ́run kó wa kó wa kọ́gbà náfìlà wa kọ́gbà sàrà wa gbogbo ìgbìyànjú wa lọ́sàn ọlọ́run kọ́gbà fún wa gbogbo ìgbìyànjú wa lóru ọlọ́run kọ́gbà fún wa a ṣàdúrà fún gbogbo àwọn bàbá tí wọ́n ti ń lọ ìkẹ́ olúwa mi ọlá olúwa tí kò ní tán kò lọ́ọ́ bá jìn sí ìtòsà ní ní ìkìyà ọmọ ìkẹ́ olúwa mi ọlá olúwa tí kò ní tán kólà ọba jìnṣí ìtòsà ní ní ìkìyà ọmọ ọlọ́run bá dákun bá ní jẹ́ kálíkì ọmọ dá fáwọn bàbá wa ṣètò sáni àtàwọn bàbá wọn àti ìyá wọn àwọn bàbá wa khalifa tí wọ́n lọ lẹ́yìn wọn ọlọ́run bá ní kẹ́ wọn àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run bá ní kẹ́ wọn Allahu yarhamuhum Allahu yukrimuhum. Allahu yab'athuhum fi ahsani suwari nítorí pé àwọn tí wọ́n kú ni wọ́n bí àwa tá a kù a gbọ́dọ̀ ṣàdúrà fún wọn ọlọ́njẹ́kálìkì àmọ́ ọ̀dá fún wọn gbogbo àwọn àfáà wa tí wọ́n wá ṣẹ́kù fún wa lónìí bẹ̀rẹ̀ látòrí bàbá wa mudirul markaz ta'alim al-arabi al-islami bi madinati sakete àwọn bàbá wa dr abdulhamid shituthani àti àwọn wàkìlù wọn dr abdulrahim shituthani àti gbogbo àwọn àfáà tí wọ́n ń kú wọn lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ọlọ́run nínú ọgbà markaz àti ní gbogbo ààyè tí a ti ń kọ́ mímọ̀ tọ́lọ́wọ́n àti tànàbí wa muhammed sallallahu alayhi wa sallam lórí ilẹ̀ ayé ọlọ́mọba ní ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa a kí gbogbo àwa mùsùlùmí tá ń wò wá tá ń gbọ́ wá lásìkò yìí lágogo yìí láàyè yìí nínú program wa tó ti wá lọ tẹ́lẹ̀ à ń sọ̀rọ̀ bọ̀ nípa akọyàwó kí ni àwọn òfin ọlọ́wọ́n ọba àbí ìyàwó kọ́kọ́ kí ni òfin ọlọ́wọ́n ọba tó so mọ́ kí ni òfin ọlọ́wọ́n ọba tó mọ́ tó sì já sí pé àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la kà kún àṣàpọ́nlé rẹ̀ àṣàkólé kan rẹ̀ àrísí nǹkan kan àtẹ̀ mọ́gàn pẹ̀lú àwọn tó mọ̀ ọ́ pọ̀ gbogbo àlàyé tá à ń ṣe àwọn tó mọ̀ ọ́ pọ̀ àwọn tó mọ̀ ọ́ tẹ̀lé àwọn tí ò mọ̀ ló sì pọ̀ jù bí mùsùlùmí ò bá wá mọ òfin ọlọ́run yóò ṣe ayé lò yóò lo ayé ńlòkulò láwárí wípé dandan àfi ká ṣe àlàyé ẹ̀ fáwọn mùsùlùmí suratu talaq a ti ń bá ọ̀rọ̀ ọ̀bọ̀ nínú súrà yìí ó ṣe díẹ̀ ọ̀rọ̀ wa nínú súrà yìí wà lọ dérí àyà ibi tọ́lọ́ wọn bá ti wá ń ṣàlàyé fún wa wípé wàláì yà isna minal mahidi min nisaikum in rotabutum fa iddatuhunna thalathatu ashhur wàláì lam yahidna wa ulatul ahmali ajaluhunna an yadana hamlahun. ومن يتق الله يجعل له من أمره يسرا ọlọ́run ní ẹjẹ́ àṣàlàyé fún yín o gbogbo ẹ̀yin tẹ́ níyàwó táwọn ìyàwó yín ò ṣe nǹkan oṣù mọ́ bóyá wọ́n ti dàgbà bóyá arúgbó ti ń súnmọ́ wọn ọdún wọn ti lọ wọ́n ti bọ́ sí ọdún kan tí nǹkan oṣù ọ̀wá mọ́ tí wọ́n bá ti dérú bẹ̀ tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ pé kẹ́ ẹ báwo lẹ́ ṣe ka ìdátòhùn náà tó ti ṣáájú níbẹ̀rẹ̀ àyà yìí tẹ́lẹ̀ ìdá yìí wọ́n ní irú obìnrin bẹ́ẹ̀ tí ò ṣe nǹkan oṣù mọ́ ẹ̀ka oṣù mẹ́ta fún a ti sọ ṣáájú tẹ́lẹ̀ nínú program tó ti lọ wípé òfin ọlọ́wọ́n bá àìkọ ìyàwó nínú nǹkan oṣù òfin ọlọ́wọ́n bá àìkọ ìyàwó tó bá parí nǹkan oṣù tán tá a ti tún ba lájọṣepọ̀ a gbẹ́dọ̀ kọ̀ nítorí wípé bí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́lọ́wọ́ àbí kò ṣe nǹkan oṣù tó o bá kọ̀ bóyá o ti lóyún àbí o lóyún ọmọ ó parí nǹkan oṣù ó tún wá bá sùn ó tún wá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ ìbáṣepọ̀ tó ní tó bá padà doyún ta ló fẹ́ gbà ìwọ sọ pé kì í ṣe tiẹ̀ nítorí pé ó ti jáde kó ń lé rẹ lọ́lọ́wọ́n ọba fi wá fún wa lófin lórí ẹ̀ ọ̀dà wọn ti ní káwo nǹkan oṣù rẹ̀ ẹni tó wá já sí pé kò ṣe nǹkan oṣù mọ́ ọlọ́wọ́n bá ti mọ̀ yìí pé àwọn sọ̀hábà àwọn abéèrè ìbéèrè yìí lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní àyà Kùránì ṣe sọ̀kalẹ̀ láti yànnẹ́nẹ́ láti ṣàlàyé ẹ̀ alukurani wá sọ fún yín pé wallahi ya isnamina limahidi min nisaikum àwọn ìyàwó yìí tẹ́ ẹ fẹ́ àwọn ẹni tó yá sí pé wọ́n ti dàgbà wọn ò ṣe nǹkan oṣù mọ́ in irtabutum àbáwọn tó já sí pé níbi tọ́dún orí náà dé lára wọn ẹ̀ ń ṣe iyèméjì wípé ṣé wọ́n tún rí ẹ̀jẹ̀ kan in ra'ayna daman wa shakaktum fi kawnihi haidan aw wartabtum fihi tẹ́ bá wá já sí pé àbọ̀ ti dàgbà lọ́dún orí ṣùgbọ́n ó ń rí àwọn ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ ṣé wọ́n rí ẹ wọ́n rí pé àmọ́rú ẹ̀jẹ̀ tó jẹ́ bọ̀ eléyìí ti dàgbà kò tún lè ṣe nǹkan oṣù mọ́ ẹ̀jẹ̀ ti ń rí irú ẹ̀jẹ̀ wo ni èyí ó wù kọ́ wá jẹ́ ń bẹ́ẹ̀ ẹ lọ́ màmá dájú pé oṣù mẹ́ta lẹ fẹ́ búùkù síwájú fún. wàláì lámìyá hídínà abẹ́ni tó sí pé ọmọge tó ọ̀dọ́mọdé tó kèétí ìbẹ̀rẹ̀ nǹkan oṣù lámìyá hídínà kèétí ìbẹ̀rẹ̀ nǹkan oṣù rárá kèétí ìbẹ̀rẹ̀ nǹkan oṣù ó wá fẹ́ ó wá rí wípé ó tún wá hùwà ẹ̀ṣẹ̀ kọ́ ọkọ̀ ọ̀lẹ̀ tó bá wá já sí pé ó fẹ́ kọ́ ọ̀lẹ̀ ẹni tí ò tí ì ṣe nǹkan oṣù oṣù mẹ́ta náà ní tiẹ̀ ẹni tó sí pé ó ti dá nǹkan oṣù mẹ́ta nǹkan oṣù dúró oṣù mẹ́ta ní tiẹ̀ àmọ́ ẹni tó sí pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ walil mutallaqat yatarabbasna bi anfusihinna thalathata quru oṣù mẹ́ta haidọ̀ mẹ́ta lọ fẹ́ kà fún àwọn àfáà kan sọ pé túhùrù mẹ́ta ni sọ pé haidọ̀ bí ìjọ márùn ni ó fi ṣe tábàjá sí pé a bá sọ wípé ní premier janvier ló bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀ tí bá ń di sink nǹkan oṣù yẹn parí ó já sí pé tí bá ń di bóyá bíi premier mi àbí bóyá bíi trente àbí bóyá bíi vingt huit àbí vingt neuf jours nínú nínú janvier yẹn yóò ṣe haidọ̀ mi nínú nínú février ó ṣe nǹkan oṣù àkọ́kọ́ ní premier janvier ó parí rẹ̀ ní bóyá bíi cinq ó fi jọ́ márùn fi ṣe yóò máa retí nǹkan oṣù míì ní vingt neuf nítorí pé vingt huit jù ní ó ṣe fẹ́ni tí àláfíà rẹ̀ bá tólẹ̀ ẹni tí àláfíà rẹ̀ bá tẹ̀lé lè ṣe trente tẹlómi lè ṣe trente deux jù ẹlòmí ọ̀mọye ẹlòmí ọ̀mọye ìgbà tó bá rí lórí so tó bá wá di bíi vingt neuvième jù tí nǹkan oṣù yẹn bá padà wá ó jẹ́ pé ó ti ṣe háídò àkọ́kọ́ nù tó bá padà wá nínú vingt neuvième jour ní janvier fi wọnú février tí ń lọ parí sí bóyá bíi trois nínú février ó ti ṣe haidọ̀ kejì nu yóò máa wá retí haidọ̀ míì ní nǹkan bíi premier mars ọjà sí pé tó bá fi di premier mars tí bá fi ń di cinq mars tí bá fi ń parí nǹkan oṣù nì ó ti di thalathata kúrú àwọn àfáà tí wọ́n sọ pé kúrú haidọ̀ ni ajá sí pé tí bá fi ń di trois mars oṣù mẹ́ta ni ó ti pé ó ti pé sàlásàtà kúrú ṣùgbọ́n àwọn onímọ̀ tó wá jẹ́ óyé wa wípé kálímà kúrú ni nínú ṣẹ̀ríà ó tún mú ìtumọ̀ túrù wá tá a bá wá lo túrù yẹn a já sí pé o nígbà tó bẹ̀rẹ̀ nǹkan oṣù ní premier janvier tó parí ẹ̀ ní cinq janvier túrù ni gbogbo tán tó fẹ́ lò láti six títí fi lọ di vingt neuf túhùrù ni àwọn àsìkò tí wọ́n lè súnmọ́ nìyẹn ó rí wípé tó bá jẹ́ pé eléyìí la bá fẹ́ wò á já sí pé èyí tí ti fi ń dúró ní cinq mars túhùrù ọmọ lọ sí fem mars yọmọ lọ bóyá bíi vingt huit àbí vingt neuf mars làwọn àfáàfin sọ wípé túhùrù yẹn gan ni káàkà káyè ó lè wà ńlẹ̀ kásìkò ó lè wà ńlẹ̀ kó lè gùn nítorí túhùrù yẹn o yọ wà tọ̀wíìl so àmọ́ tó bá jẹ́ sí pé èyí tó dáa jù náà ni wípé kéèyàn ó kéèyàn ó ṣe kéèyàn ó wọn ọ̀tún kéèyàn ó wọn òsì kéèyàn má jẹ́ ogún nítorí pé wọ́n fẹ́ fi ní ìyàwó lára tó o bá lo mọ́nà ti haidọ̀ tó jẹ́ haidọ̀ lọ́ba kà wọ́n ló ṣe déédéé tó bá jẹ́ pé túrù lọ́ba kà wọ́n ló ṣe déédéé ọlọ́run wá jẹ́ ó yé wa wípé wàláì lámìyá haidna àwọn ẹni tí ò tí ì máa ṣe nǹkan oṣù láwọn ọmọge tá a fẹ́ tí ò tí ì ṣe nǹkan oṣù tó bá ṣẹ̀ṣẹ̀ ka kọ́lẹ̀ ajá sí pé oṣù mẹ́ta láàkà fún ọ ẹni tó dá nǹkan oṣù dúró oṣù mẹ́ta láàkà fún oṣù mẹ́ta gééré láàkà fún tó o bá wò ó rí i pé pẹ̀lú ìṣirò tá a ṣe níbi haidọ̀ nǹkan oṣù àti níbi túhúrù ìyẹn pé àsìkò tó wà ní ẹ ẹ ẹ tó wà ò ṣe nǹkan oṣù àsìkò tó wà ní àsìkò tí ò ṣe nǹkan oṣù àwọn àsìkò yẹn tá a bá wo méjèèjì síra wọn nísìnyí á rí wípé oṣù mẹ́ta yẹn ó ti ń súnmọ́ ara wọn ṣùgbọ́n ẹni tó bá ka haidọ̀ àsìkò rẹ̀ ó kúrú ẹni tó bá ka àsìkò tí ara mọ́ fún obìnrin àsìkò rẹ̀ yóò ṣe kiri àsìkò rẹ̀ yóò gùn. ọlọ́run wà dúró ń bẹ̀ ọlọ́run wá ní wàhùlá tulẹ̀ ahamẹ́lì ajaluhunna anyadana ai ẹ̀yin mùsùlùmí ẹja gbọ́rọ̀ ọlọ́run ká tẹ̀lé o bá a ti ń kọ obìnrin tí ò tí ì ṣe nǹkan oṣù ọ̀tọ̀ obìnrin tó ti dá nǹkan oṣù dúró ọ̀tọ̀ obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọ̀tọ̀ obìnrin tó lóyún tí ń bẹ lóyún ọ̀tọ̀ ẹ̀yin mùsùlùmí kí ló dé tí gbogbo àlàyé àbèrè lọ́dọ̀ àwọn àfa tá a wá ba àwùjọ jẹ́ tá a kàn ń lé àwọn ìyàwó wa dànù a kàn ń lé wọn dànù Allahu Akbar lọ́wọ́n foríjì wa o wa ulatul ahmali ajaluhunna an yadana hamlahunna àwọn obìnrin tí bá ń bẹ lóyún tó bá já sí pé wọ́n ti bara méjì tóyún ń bẹ nínú rẹ̀ báwo la ṣe ka òǹkà tiẹ̀ nítorí irú obìnrin tí ń bẹ lóyún nǹkan oṣù ó mọ́ nǹkan oṣù ó mọ́ ìyìn tí sẹ̀rí àsọ ni pé o àyìn àdáná hamlahunna tó o bá súnmọ́ kó o ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ tó bá fi bímọ ó ìyàwó rẹ̀ ń bẹ lóyún oyún di oṣù mẹ́ oyún di oṣù mẹ́sàn-án oṣù oyún póṣù mẹ́sàn-án kò tí ì bímọ èdè tí òyedè wá wá wáyé láàrin ẹ̀yin méjèèjì ẹ wá sẹ́tù ẹ̀ láàrin ìjọ kẹrin tó bá lè bímọ láàrin ìjọ kẹrin tó o sọ pé mo kọ̀ ọ́ tó wá lọ bímọ láàrin ìjọ kẹrin ìdàní ọ̀parinu. tó ajásí pé obìnrin tí bá ń bẹ lóyún agbẹ́dọ̀ tún ṣe àkíyèsí òun ò sí nínú ẹni tá a ṣe gidigidi nípa afẹ́kọ̀ọ́lẹ̀ ìjọ tó bá ti lè bímọ báyìí òǹkà tá a fẹ́ kà fún ó dúró nìyẹn ìbá àjẹjọ kan ìbá àjẹjọ méjì ìbá àjọṣù mẹ́ta ìbá àjọṣù mẹ́fà ìbá àjọṣù mẹ́sàn-án obìnrin tó bá ti lóyún mọ́kọ́ọ́lẹ̀ ni àwùjọ tiwa lónìí sí ìjọ tó obìnrin bá lóyún ni wọ́n ń lé kó lé ọkọ ní ọ̀wá wà lórí rìn orí rìn ni ó ti ṣe oṣù mẹ́sàn-án oyún ni yóò wá jẹ gbogbo ìyá ayé yìí kò ní rẹ́ni ra oògùn fún bọ́ọ̀lù ọlẹ́dọ̀ tó bí kọ ewé kò ní rẹ́ni rà á ó sì lọ́kọ ọkọ rẹ̀ sì ń bẹ láyé ọkọ rẹ̀ sì ń bẹ nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ nílé ìyàwó rẹ̀ jáde nígbà tó bá ti lóyún nítorí pé kò fẹ́ gbọ́ bùkátà nítorí kíni jẹ́jẹ́ rẹ̀ ní lọ ìwọ ló pé ìwọ lọ sọ pé ó wù mí ìwọ lọ sọ pé mo fẹ́ fẹ́ ọ fẹ́ pẹ̀lú ṣùgbọ́n rẹ fẹ́ pẹ̀lú ibi tó bá kù sí tí ó ti jẹ́ sí pé ìwà ìbàjẹ́ tó lè bayé jẹ́ tó lè bọ̀rún jẹ́ ó tọwọ́ rẹ̀ jáde máa fẹ́ nǹkan rẹ kó o máa fàdúrà fi ràn lọ́wọ́ ọlọ́run yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa alukurani tún já yé wa wípé wa man yattaqillaha gbogbo ẹni bá wá páyà ọlọ́wọ́n ọba yaj'al lahu min amrihi yusra ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ á ṣe ní ìrọ̀rùn fún á ṣe ní fúfúyẹ́ fún á ṣe ní sahalan yasira fún ó ti sọ níwájú tẹ́lẹ̀ pé wa man yattaqillaha yaj'al lahu makhraja ويرزقه من حيث لا يحتسب ó tún wá padà síbí ó tún wá sọ pé o wa man yattaqillaha gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run tó bá páyà ọlọ́run ọba o yaj'al lahu min amrihi yusra á ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀rùn ó páyà ọlọ́run lórí ìyàwó rẹ̀ tó bínú sí á ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀rùn ó ọlọ́run lórí ọkọ rẹ̀ kò tijú àti bẹ́ẹ̀ kò tijú àti sunkún fún kò tijú àti jí lóru pé baálé wa ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ má bínú kò tijú àti ṣe bẹ́ẹ̀ nítorí pé ìtìjú táwọn obìnrin kó sí láwùjọ wa lónìí ń dákún gbogbo ohun tá a wà lẹ̀ ẹlòmíì wo ọkọ rẹ̀ wípé sẹ́mi ni ọ̀wà bẹ̀ ni sẹ́mi ni ó pè ni sẹ́mi ni ó sùpẹ̀ fún ni ah yọ̀ọ́yà máa ba lọ ni ibi abá badé ni àjọ àjọ fanu léyìí ni ah ẹjọ fanu léyìí rẹ ní tirẹ̀ ó bàjẹ́ tìyẹ́ ó bàjẹ́ ibi tí ó sì bàjẹ́ sí kò ní dọ́gba fún wọn náà ibi tí ó bàjẹ́ sí kò ní dùn mọ́ wọn náà nídìí eléyìí ẹja ṣe àkíyèsí rẹ̀ làlùkùránì wa ń sọ fún wa pé dhalika amrullahi anzalahu ilaykum ọ̀rọ̀ àwa ọlọ́wọ́n ọba rèé o àṣẹ àwa ọlọ́wọ́n ọba òfin àwa ọlọ́wọ́n ọba ṣẹ̀rín àwa ọlọ́wọ́n ọba òun la ti fi ránṣẹ́ sí yín wa man yattaqillaha orútún arígbólóhùn yattaqillaha yẹn ó tún padà wá ẹlẹ́kẹ̀ẹ́ta ni o tọ́lọ́hún para rẹ̀ o ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له من أمره يسرا ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا ọlọ́run tún wá parí ẹ̀ wípé wa man yattaqillaha gbogbo ẹni bá bẹ̀rù ọlọ́wọ́n ọba tó bá páyà ọlọ́wọ́n ọba yukaffiru anhu sayyi'atihi gbogbo àṣìṣe rẹ̀ tọ́tọ́wọ́ rẹ̀ wá sí ìyàwó rẹ̀ àbí gbogbo àṣìṣe rẹ̀ tọ́tọwọ́ rẹ̀ wá sí ọkọ rẹ̀ àbí gbogbo àṣìṣe tọ́tọwọ́ rẹ̀ wá láwùjọ bíi tí ń gbé fáwọn ọmọ rẹ̀ fáwọn ará rẹ̀ òun ọlọ́wọ́n ọba yukaffiru anhu sayyi'ati á ṣe àmójúkò gbogbo àwọn àṣìṣe yìí fún á parẹ́ gbogbo àṣìṣe yìí rẹ̀ wa yu'dhimu lahu ajra á tún wá sánlẹ̀sán rẹ̀ á ṣe àdìpèlé ẹ̀san àdìpèlé ẹ̀san làwọn ọlọ́wọ́n ọba látún fún nígbà tó bá ṣe sùúrù tó sì ṣe àtúnṣe láàrin ọkọ rẹ̀ àti ara rẹ̀ láàrin ìyàwó rẹ̀ sóhun náà ó ṣe àtúnṣe ńbẹ ọlọ́run ọba ní gbogbo àṣìṣe tó wáyé yìí àwọn ọlọ́run ọba á kú dànù á ṣàmójúkò á wá ṣe àdìpẹ́lẹ́ ẹ̀san àdìpẹ́lẹ́ ẹ̀san àdìpẹ́lẹ́ ẹ̀san làwọn ọlọ́run láwà dì fún tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ àgbìyànjú ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ká gbìyànjú ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run askinuhunna min haythu sakantum min wujudikum nínú tó le tètè fa wàhálà láàrin ọkọ àti ìyàwó òun náà ni pé kọ́ ọmọ ibi tí ìyàwó rẹ̀ ń gbé ọkọ ìyàwó lẹ̀ ọmọ ibi tí ń gbé lọ́lọ́run ṣe wá sọ pé askinuhunna min haythu sakantum ibi tẹ́ ẹ bá ń gbé ni káwọn ìyàwó yín máa gbé ọ̀dà ó wá fẹ́ ìyàwó méjì ọ̀kan gbélé òkè ọ̀kan gbélé ìsàlẹ̀ min haythu náà ni ibi tó o fi sí. Si sákànù tó o gbé fún ilé tó o gbà fún àyè tó o gbé fún pé ọmọ gbé sákànù rẹ̀ nu tọ́ba ní méjì tọkàn ń gbé àjàṣẹ́ tọkàn ń gbé kútọ́nu tọkàn ń gbé ìsakété ìwọ ló gbégbá ló gbá wò ìwọ ló mọ bó ṣe mọ kọ sámọ ara rẹ bó ṣe mọ pín ara rẹ bọ̀ tí wọ́n ti wà ní sákànù wọn náà nù askinuhunna min haythu sakantum min wujudikum ẹ fi wọ́n síbi tójú yín ó tó ẹ fi wọ́n síbi tẹ́ẹ̀ríran rí ẹ fi wọ́n síbi tápá yín ó ti ká wọn ẹ fi wọ́n síbi tẹ́ẹ̀tì lè rí ojúṣe yín ṣe wàlá tó dọ́rù húnnà lè tó dọ́ yí kú alẹ́ hínà ẹ má fara ni wọn ẹ má wá fara ni wọn ẹ gbogbo ìwọ tó ń fara ni ìyàwó rẹ lágbogbo tá a wà yìí nínú àwọ̀ tá a wà yìí nínú oṣù tá a wà yìí tí wọn náà tún sọ láàrin àwọn ẹgbẹ́ rẹ pé mi mi ò gbà fún mọ́ ń lu kísà lára rẹ̀ lọ sẹ́yìn tó bá ń fẹ́ látúbọ̀tán rẹ tó bá sì fẹ́ jèrè ọmọ tó bá ń fẹ́ kí ẹ̀bí rẹ̀ ó gùn padà sẹ́yìn ìyàwó ìṣẹ́ni téèyàn ń lù ìyàwó ìṣẹni téèyàn lé nítorí wípé tá a bá ti tọ́ ọ bá ti léyàwó tọ́ ọ bá ti kọ ìyàwó ìwọ tọ́ ọkọ ó dojúkọ problem ìyàwó tọ́ ọkọ yóò dojúkọ problem àwùjọ tá a wá wà yóò dojúkọ problem á gúnlẹ̀ síbẹ̀ láìpẹ́ nísìnyí wà ń kú ná ulá ta hamlin fanfikú àlèhínà ọlọ́run wa ní tí ẹ bá wá rí pé àwọn ìyàwó yín wọ́n dẹni tí wọ́n lóyún ẹ náwó sí wọn lórí ẹ náwó sí wọn lórí ẹ ṣe ìtọ́jú wọn níbi owó èèyàn ló jẹ́ kí àáfàá wa kan ọlọ́run bá ní ṣe dáadáa fún ó fi famille ó fi wé gouvernement ó jẹ́ ó yé wa wípé baálé ilé òun ni òun ni president òun ni chef du gouvernement òun ni ó sì máa lọ ṣiṣẹ́ ní ó mọ̀ mọ́ oúnjẹ wálé ó jẹ́ sí pé òun tó jẹ́ president yẹn o òun náà ni ó mọ jẹ́ ministre de travail òun ló gbọ́dọ̀ ṣiṣẹ́ òun níṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀ jù bí ìyàwó ọba ṣiṣẹ́ iṣẹ́ ìyàwó ọ̀gbọ́dọ̀ pọ̀ tó tọkọ ọkọ níṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀ ju ti ìyàwó lọ àmọ́ gbogbo ẹ̀ lónìí kò rí bẹ́ẹ̀ àwọn ìyàwó níṣẹ́ wọn pọ̀ ju tàwa ọkọ lọ lónìí ìyàwó ó ti lọ èkó ìyàwó ó ti lọ lomẹ ìyàwó ó ti lọ abidjan ìyàwó ó ti lọ congo ìyàwó ó ti lọ shin ìyàwó ó ti lọ paris ọkọ wa ń jòkó wa ń jòkó ńlẹ́lẹ̀ kó ṣiṣẹ́ kẹ́ ìyàwó ló fẹ́ sanwó ná ìyàwó ló fẹ́ sanwó ilé ìyàwó ló fẹ́ ṣe gbogbo ẹ̀ ọkọ mi tó bá ti lọ jòkó níbi títí ń ta lindo níbi títí ń ta cat kò sí ní tó tún kàn má ìwọ sì ni chef de keep ìwọ ni premier responsable ìwọ ni chef de gouvernement famille tó dálẹ̀ ìwọ ni wọ́n pè ìwọ ni ministre de travail o minister tó fẹ́ ṣiṣẹ́ fọ́rọ̀ ṣẹ́ ìwọ ọkọ ni ọjà sí pé tó o bá ti níyàwó gbọdọ̀ jára mọ́ṣẹ́ ọ̀lẹ́ yìí níyàwó àmọ́ àwùjọ tá à ń lò lónìí àwọn ìyàwó ní ṣiṣẹ́ àwọn ọkọ ọlọ́bì kan omi yóò mọ retí ni kí lẹ ṣe oúnjẹ ìṣínú kọ́ ẹ gbé wá ǹjẹ́ ọ̀dá sóúnjẹ ìṣínú náà ọ̀dá sí kakí iléèwé ọ̀dá sáṣọ iléèwé ọ̀dá sówó ilé ọ̀dá sí nkankan kí wọ́n kàn wá kí ìyàwó ọlọ́run tó wá kẹ́ obìnrin náà ìkàn sáà ń bímọ ni ìkàn sáà ń bímọ ni ìkàn ń bímọ ni kò sì béèrè nkankan lọ́wọ́ ẹ̀ ó kù díẹ̀ káàtó ìwọ ọkọ ìyàwó ìwọ ni chef de famille tó o bá jẹ́ chef de famille tán o tún wá ministre de travail tu dois travailler en tant que mari le premier travail ça doit commencer par toi o chiche. ṣiṣẹ́ lẹ́yìn eléyìí ìwọ náà gẹ́gẹ́ bí ni ministre de la défense o défendre àwọn ọmọ yẹn kó défendre ìyàwó ẹ̀ àmọ́ ká bọ́ sáwùjọ ká tún mọ yẹ̀yẹ́ ìyàwó ká mọ yẹ̀yẹ́ àwọn ọmọ kò mọ̀wé kan ọ̀lẹ́ni òkúgbẹ́ olóṣì tí ó tún máa bú ìbú yóò máa bú ìyàwó yóò máa bá àwọn ọmọ ó ò défendre wọn ìwọ ni minister la défense o gbọ́dọ̀ defend ìyàwó ẹ̀ kò défend ọmọ rẹ̀ ọ̀kan náà àwọn àfa wa tó ṣe wá sí ọlọ́run bá ní sanre sanre tó pín gouvernement ó pín gouvernement sínú ilé wa ìwọ tó jọkọ ìyàwó ìwọ náà tún ni ministre de l'agriculture et de l'élevage ó gbọ́dọ̀ d'ako àwọn bàbá wa ló kó lánàá wọ́n gbó wọ́n dáko bí wọ́n ṣe ń dáko àgbàdo ni wọ́n ń dáko ọ̀pẹ̀ ni wọ́n ń dáko tẹ́kì ni kálukú ń ṣiṣẹ́ wọn ò ṣàfáàmọ́ ṣiṣẹ́ wọn ò ṣàfáàmọ́ dáko kọ́kọ́ ó tó gbéyàwó nílé ànàgó nílẹ̀ yorùbá nígbà láíláí àwọn bàbá rẹ̀ ó gbé lọ oko ni wọ́n lọ wọn oko fún ni tí ó ti nílẹ̀ tí ó mọ̀ ro tí ó mọ̀ roko yọmọ wá ṣiṣẹ́ yọmọ mú nǹkan oko wálé yọmọ mú oúnjẹ wálé kí níyẹn sì kù lọ́dọ̀ àwọn eégún lónìí ó kù lọ́dọ̀ àwọn eégún àwọn eégún tí ń bẹ ní gbogbo àfúránkù gbogbo mísírètè àtàpá díẹ̀ lọ sí gbogbo àwọn valé yẹn kẹ́ lọ́wọ́ àwọn eégún tí ń mẹ́mẹ́ wọ́n bójú tó ṣẹ́ ministre du travail wọn wọ́n bójútó défense wọn wọ̀nyí fi àwọn ìyàwó wọn ṣeré wọ́n bójútó agriculture àti élevage wọ́n bójútó àmọ́ àwa yorùbá àtànàgó irọ́ ni gbogbo ẹ̀ ládàánù àbójútó kan bẹ́ẹ̀. bákan náà ìwọ tó ọjọ́ kọ ìyàwó ìwọ náà tún ni ministre des finances ìwọ lọ́mọ ìyọwó jáde èló la ná lóṣù yìí èló lowó iléèwé tó kù èló lowó kínní èló lowó gbá èló lowó àwo ìwọ ló gbọ́dọ̀ máa finance ilé a àmpúlù ti bàjẹ́ ẹgbowó kẹ́ ẹ lọ rà kẹ̀kẹ́ ẹ lágbájá bàjẹ́ ẹgbowó kẹ́ ẹ lọ rà ẹ̀mọ́ ẹ lọ bá màmá yín kọ́kọ́rọ́ sọnù ẹ lọ bá màmá yín àmpúlù bàjẹ́ ẹ lọ bá màmá yín gúrùpù tá a fi financier ìwọ náà tún ni minister finance. bákan náà ìwọ ìyàwó tí wọ́n fẹ́ sílé tíwọ náà bá respecté pósì ẹ gouvernement ò ni bọ́ síbi kí wọ́n lé ọ jáde lé o bẹ́ẹ̀ bá sì fà á títí ó rí i pé wọ́n ṣàmójúkò fún ọ nítorí obìnrin ìwọ ni ministre de l'intérieur ìwọ ìyàwó ni ministre de l'intérieur ọ̀rọ̀ ọ̀nù lè bọ́ sí ọ lọ́wọ́ àmọ́ lónìí nísìnyí ńgbà tẹ́ ẹ ti gba ọmọ ọ̀dọ̀ ẹ tún lè ṣe nǹkan kan nínú ilé mọ́. وعمر تنادى بها أحلى شعور وإخوان gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe wá lọ ńgbà tá a ti mú ọkùnrin tá a ti ṣe àlàyé ntọ́kùnrin jẹ́ àtọ́júṣe ọkùnrin nínú ilé ẹjẹ́ àṣàlàyé tóbìnrin náà àtọ́júṣe obìnrin nínú ilé nítorí àìṣojúṣe ra wa lónìí ní tètè ń fàjánu bọ́kọ ọba yọwó jáde ìjà ó ṣẹlẹ̀ nínú fámìlì wọn ọ̀rọ̀ yàn bọ́kọ ò bá ṣiṣẹ́ tí ó fi tọ́jú ìyàwó ìjà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ láwà yìí nìsín ǹjẹ́ o ti ń ronú sáṣọ sówó aṣọ ọdún àwọn ọmọ ìyàwó ẹ̀ ló ń retí kó gbogbo aṣọ bọ́jà tó bá jẹ́ sí pé orí ọwọ́ bẹ́ẹ̀ ló bá wà ẹ́ pàpà kọra yín ẹ́ pàpà jà náà ni tó bá yẹ pé ìyàwó ní bá ń ṣe gbogbo gbà á bàbá alágbájá sẹ́yìn náà ẹ̀rín kankan nù tẹ́ ṣe ẹ̀rín kankan nù gbogbo tó wà ń lẹ̀ yìí tẹ́ ṣe ni rárá má ṣe bẹ́ẹ̀ ìwọ náà ṣojú ṣe tiẹ̀ náà tọrọ bá wá rí bẹ́ẹ̀ ìrẹ́ obìnrin ìwọ ni ministre l'intérieur ìwọ lọ gbọ́dọ̀ tún léṣe àyíwọlé kí gbogbo onú ilé ó bàjẹ́ àyíwọlé ká máa rí ká máa rí bèbè náà ní salon ká máa rí kùsù ọmọ ní gbogbo abẹ́ ìjàn rárá wọn ò lé ọ jáde kò lè ká dé cuisine ká bá pànùjẹ ta pànùjẹ rin pànùjẹ àrùn bẹ̀ tí wọn ò tí ì fọ́ kọ́dà gbogbo aṣọ àwọn ọmọ kọ́ wá rínrín sílẹ̀ kẹ́ mọ́ lè fọ́ kẹ́ mọ́ lè gbalágbà fọ́ gbogbo eléyìí ọ̀dà wọn ò yọ ọ jáde kó lé ọ gbọ́dọ̀ nímọ̀ tó tó ìwọ ni mínísítì lẹ́nu torí ẹ̀ àwọn ọmọ irun wọn ti kún ẹ wá lọ gẹrun fún wọn ẹ pé oníbàbà wá iṣẹ́ rẹ ìwọ ìyàwó ni ọkọ rẹ fẹ́ jáde kó lé ó múra nílé ìwọ ló wo ìmúra rẹ̀ ah ọ̀dà ẹ pààrọ̀ bàtà yìí ẹ pààrọ̀ fìlà yìí eléyìí ọ̀bá mu ojúṣe ìwọ ìyàwó ni tí obìnrin kọ̀ọ̀kan ọ̀bá máa ń ṣe lójókòó kalẹ̀ lọ́dún ṣẹ̀ lọ́kọ rẹ̀ lòun lọ bíṣẹ́ lòun forí dá lóhùn olúwa rẹ̀ ń fọwọ́ fa wàhálà ni o ìwọ ìyàwó náà sì tún ni ministre de l'économie ọ gbọ́dọ̀ jẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ àpá obìnrin mi a bá fún ọ lápò márùn gbà á kọ ṣàdúà kó o sì ṣe ohun tó ṣe déédéé àpò márùn àmọ́ tí wọ́n bá kó vingt mille fún yín lónìí lẹ́tùn mọ́ owó ọkọ̀ pé èló kí lè kó fún mi kí lè afẹ́fẹ́ eléyìí báyìí fi rà kí lè àwọn ọmọ kí lè eléyìí eléyìí báyìí ò tó wa ẹ kówó yín padà o ha ọfẹ́ kò ń lé ọkọ nù ó dijọ́ tó o bá kó ń bẹ̀ kó o tó wá mọ̀ wípé àṣé àpò márùn-ún ó sàn ju rárá lọ àbíjọ́ tọkọ náà bá kú mọ́ ọ lọ́wọ́ lọ béèrè lọ́wọ́ àwọn ẹni tọkọ wọn ti kú tó já sí pé kọ́dà kò mú nǹkan kan sílẹ̀ lọ béèrè ẹkún tí ń sun lónìí nídìí eléyìí àwa tá a jóbìnrin ká ṣàkíyèsí ẹ̀ àwa tá a jóbìnrin àwa náà tún ni ministre de l'éducation bọ́mọ ó ṣe máa sọ̀rọ̀ bọ́mọ ó ṣe máa rìn bọ́mọ ó ṣe máa ṣàpọ́nlé àwọn èèyàn ìwọ ìyá lọ fẹ́ kọ́ gbogbo àwọn ìyá tí ò dúró nílé tí ò dúró lábẹ́ ìyá tí wọ́n náà gba ẹ̀kọ́ báwo ni wọ́n ṣe kọ́ ẹlòmíì lónìí ó rí pé wàhálà ti dáyé ó rí pé àdánwò ti dáyé ó rí pé ṣòro ti wà nínú ayé báwo ni wọn ò ṣe ní kọ́ obìnrin àwọn tí wọ́n ń torí ẹ̀ lé àwọn obìnrin kò ń lé ọkọ nísìn ara ẹ̀ ni nígbà tó délé ọkọ tí ò mọ lé túnṣe kò mẹ́ni tẹ́ kò mọ bẹ́ẹ̀dì tẹ́ kò lè nulẹ̀ kò lè gbálẹ̀ kò lè fọṣọ kò lè ṣe kánú ẹ̀ àfi kókó tèlè kọ́mọ́ dídání kọ́mọ yí ipò ní salon kọ́mọ yí lọ kọ́mọ yí bọ̀ kọ́dà ọmọ gan kò lè fọmọ náà yẹn mú dépò pé yọ fàṣọ ọmọ tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ wọ́n lé ọkọ́ ńlé ọkọ́ wọ́n lé ọkọ́ ńlé ọkọ́ ẹlòmíràn ọmọ bẹ́ẹ̀ sè kò lè dáná òun wòra rẹ̀ pé o ti dàgbà àgbà kí ló dà yíra padà yíra padà fún ọkọ rẹ ṣera rẹ ní tuntun ṣera rẹ ní tuntun kọ́dà kó o bímọ mẹ́rin kó o bímọ márùn-ún ṣera rẹ ní tuntun waṣọ gidi máa waṣọ tó dáa àmọ́ aṣọ tẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ fi ṣiṣẹ́ lẹ́yìn kùlé tẹ́ ẹ fi ṣe òun náà lẹ́tún wọ̀ lẹ́tún lọ sórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ lẹ́tún fẹ́ lọ sùn ọkọ rẹ ò ní tasí ọ̀ wọ́n lé ọkọ̀ ńlẹ̀ wọ́n ra àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe dáadáa jù ọ́ lọ ẹjẹ́ àkíyèsí gbogbo ilé ìyàwó tá a nítorí pé ìbànújẹ́ ńlá ni láwùjọ àwa mùsùlùmí lónìí wọ́n ti kọ́ lágbájá ọkọ rẹ ti lé wọ́n ti kọ́ làkàṣègbè ọkọ rẹ ti lé gbogbo eléyìí àwùjọ tó ń bàjẹ́ ni àwùjọ ọ̀dà sí àwùjọ tó ń bàjẹ́ ni ẹja kíyèsí gbogbo rẹ̀ ìwọ tó jẹ́ ìyàwó ìwọ tó ní minister la santé o àlàáfíà àwọn ọmọ dọ́wọ́ rẹ̀ ah eléyìí ń gbóná oògùn báyìí ló yẹ ká lò ìwọ gbọ́dọ̀ mọ́jọ kọ lọ ah eléyìí báyìí bí mo ṣe ń wo ojú ọmọ yìí ojú ọmọ yìí pọ́n o nǹkan kan ṣe o minister la santé ni ìwọ iṣẹ́ tiẹ̀ àkọ́kọ́ nìyẹn ìwọ náà bójútó tí gbogbo wa ní kálukú bá bójútó ṣẹ́ nínú fámìlì tá a wà àbí nínú ilé tá a wà ìfọ̀kànbalẹ̀ ó wà ń bẹ tí ò ní sí wàhálà rẹpẹtẹ ọlọ́run bá bá aleke ọlá ọlọ́run bá ní san àfa àwa tí wọ́n pín gùvẹ̀nùmọ́ fàmìlíàlì yìí ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san rẹ̀ tọ́lọ́run bá wá ṣàlàyé fún wa tó wá ń sọ fún wa wípé ká náwó fún wọn fa anfiqu alayhinna hatta yadana hamlahun tíyàwó bá wá lóyún lẹ́yìn ìgbà tẹ́ ẹ lẹ́ǹkọ́ra yín tó lóyún tóyún bá jáde lára rẹ̀ túmọ̀ náwó fún un bó o ṣe lọ́ọ́ kọ́ ọ́ yìí oṣù mẹ́ta tí wọ́n bá lò nínú ilé rẹ̀ ọmọ sanwó oúnjẹ o ọmọ tọ́jú rẹ̀ o ọmọ sanwó ilé o ọmọ sanwó omi ọmọ sanwó omi o ọmọ fọwọ́mọ àwọn ọmọ lóúnjẹ ìwọ la pè ní ministre de finance lẹ́ẹ̀kan o ìwọ sì ni ministre de travail lẹ́ẹ̀kan o ìwọ náà tún ni ministre de l'agriculture tó gbọdọ̀ ṣiṣẹ́ o o gbọdọ̀ gbàgbé o gbogbo àwọn eléyìí ìwọ ló ṣe àwọn bàbá ìjẹta tó o bá ń bẹ lọ́wọ́ wọn wọn á lọ́jà wọn á ra gàrí wọn á ra gbàdo wọn á ra gbogbo ìsílẹ̀ bámú wọn lè mọ́ lówó mi mọ́ tí ò ní jowó ata àtọwó epo àtọwó ẹja lọ tí wọ́n fi mọ́ yanjú ẹ̀ ó rí i pé kò sí bóbìnrin ó ṣe lówó tó yóò béèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ tí ilẹ̀ kan bá mọ́nà ni pé ṣe ní fún wa lówó oúnjẹ ni bó ṣe lówó tó yóò bí ọ yí pé ṣe ní fún wa lówó oúnjẹ ni bàbá alágbèjà ṣe ní fún wa lówó oúnjẹ ni tówó sì ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ọmọ pẹ́ tọ́ rẹ ni ìwọ ọlọ́gbọ́dọ̀ ṣe àìtètè ṣe rẹ lọ́jọ́ padà sẹ́yìn. fàyín àrùdàn lakum lẹ́yìn ìgbà tẹ́ ẹjọ́ ń fa ọ̀rọ̀ ẹjọ́ ń fa ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò wá tí ì yanjú tó bá wá bímọ ó bímọ pé bá ti bímọ ní ń dà ní tánu kò wọn olóṣù mẹ́ta o bá ti bímọ ó parí tó bá wá bímọ tí ń dà ní bá dúró pé ọ̀rọ̀ ò lóbìnrin yẹn tún wá jòkó ní fún ọmọ tó bí fún ẹ lọ́yàn mu fàtúhùnà ujurahunna ẹ tọ́jú wọn o ẹ fún wọn lẹ́tọ̀ọ́ ẹ tọ́jú wọn ẹ bù wọn nìkan ẹ jẹ́ kínú wọn ó dùn ẹ bù wọn lówó lórí ọmọ yín tí wọ́n ń tọ́jú nì ẹ fún wọn ní ujira lórí ẹ̀ ẹ fún wọn ní ntọ́jẹ́tọ́ lórí ẹ̀ mélòó ni tún ṣe lónìí bí wọ́n bá ra kúṣì nísìnyí obìnrin ní ọ̀rà bí wọ́n ra lẹ́ obìnrin ní ọ̀rà bára ọmọ ọ̀yá obìnrin ní ògbédè lè lòtò obìnrin ó ti máa náwó ó lè jẹ́yìn ọ̀sẹ̀ kan lọ́kọ́ tó yọjú ọkọ tó bá tún yọjú gan èyí tó lọ́n ṣamọ̀nà rẹ̀ nu ẹ lọ sílé dòtó oníṣìkẹ́ lọ wò gbogbo obìnrin tó gbọ́mọ síbẹ̀ ẹ̀ ní rí ọkọ rẹ̀ nínú mẹ́wàá ó lè jẹ́yọ̀ kanṣo lẹ́rìí ni ọkọ rẹ̀ wà ń bẹ pẹ̀lú ẹ̀ láti máa bá bójútó gbogbo eléyìí tá a bá ṣe àtúnṣe rẹ̀ ìmọ̀ ọkọ ọkọ ìmọ̀ ọkọ ìyàwó kò lè kó láwùjọ wa o. wa atamiru bainakum bimarufin wa in ta'asartum fasaturdi'u lahu ukhra. tọ́ba wa já sí pé obìnrin tó bímọ yìí nígbà tó bímọ tán ló tún wáá fẹ́ sọ́ra rẹ̀ dọ̀gá nítorí pé àwọn ẹlòmíì wà ìgbà tí wọ́n bá bímọ tí wọ́n sì ń bẹnu ìjà pẹ̀lú ọkọ ni wọ́n di ni wọ́n di kírímínà ó lè lọ pe ọkọ yẹn lẹ́jọ́ sílé ọlọ́pàá so ni wọ́n wá bu owó tí agbára rẹ̀ ò lè ká ni wọ́n bù sí lọ́rùn wọ́n bù sọkùnrin lọ́rùn pé iye báyìí lọ́mọ san fún lóṣù ọmọ san iye báyìí fọmọ ó sì tún mọ san iye báyìí fún ìyàwó gẹ́gẹ́ bí òfin tí ọ̀pápọ̀ mọ́ ti ṣẹ̀ríà ọlọ́run nígbà tẹ́ ẹ bá ti wá rí i pé ìyàwó yẹ ọ̀fẹ́ tọ́ ọmọ náà àbí ọ̀fẹ́ máa là léyìn lọ́rùn léyìí tágbára bá pọ̀ ju yín lọ tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè gbé. à tọrọ bá rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ kí ẹlòmíì fasaturdi'u lahu ukhra ẹ jẹ́ kí ẹlòmíì kọ́ wá ṣe kọ́ wá ṣe ìtọ́jú ọmọ nì ẹ jẹ́ kí ẹlòmíì ó gba ọmọ nì tọ́ wa'tamiru bainakum bi ma'ruf láàrin ara yín síra yín ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó dúró lórí dáadáa walitakun umurukum fima bainakum bil ma'ruf ọ̀rọ̀ yín láàrin ara yín ẹjọ́ wà lérí dáadáa min idrorin wala mudarra lẹ́yìn tí ó já sí pé kò ní mú ìnira lọ́wọ́ ọkọ kọ́ mọ́ ni ìyàwó rẹ̀ lára ìyàwó kọ́ mọ́ ni ọkọ rẹ̀ lára lẹ́yìn ìpẹ́ ti tún kọra yín nítorí pé tẹ́ ẹ bá ti kọra yín tọ́mọ bá wà láàrin yín ó tún dọgbọ́n nù wọn àwùjọ tiwa lónìí nìsí wọn ó kọ ìyàwó wọn ó tún kọ ọmọ ni orí àwọn ọkùnrin tí ń ṣe bẹ́ẹ̀ nǹkan ṣe wọ́n ni obìnrin tó bímọ márùn fún ọ ọlọ́kọ ọmọkọ ha la hawla wala quwwata illa billahi ilà àlẹ́ ìlà àlẹ́ ọkọ ìyàwó ọkọ ṣe ọ ni tó bá dọjọ́ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ òbí ní ń jìyà ní lónìí nísìn nígbà tó lóun kọ́ ìyàwó òun kọ́ ọmọ àwọn ọmọ ló dọlá yìí àwọn ọmọ ló dowó yìí ó kù bí ó ṣe débẹ̀ ó kù bí ó ṣe jẹ́nu rẹ̀ bí ìyá àwọn bá ní pírọ́blẹ́mù pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ bá kọra yín tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ àwọn ọmọ gẹ́gẹ́ bí ọkọ ṣe ojúṣe rẹ̀ ṣe ojúṣe rẹ̀ ó ṣe ń dọmọ́lẹ̀ àwọn ọmọ ló wọn bí ni àbí ìyá àwọn nìkan ló wọn bí ni à ọlọ́wọ̀n ọ̀fẹ́ bẹ́ẹ̀ o lọ́lọ́run fi sọ pé wa'tamiru bainakum bi ma'ruf ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín wà lórí dáadáa ẹ má kónira bára yín ẹ má fìyà jẹra yín ẹ má dààmú ara yín ẹ má dá ẹ̀yẹ ara yín lẹ̀ ló tún fi sọ nínú àyà pé la tudara walidatun bi waladiha wala mauludun lahu bi waladi kí ìyàwó má fi ọmọ tó fi ni ọkọ rẹ̀ lára bẹ́ẹ̀ náà ni kí ọkọ pàápàá má ni ìyàwó lára pẹ̀lú ọmọ tó bí. wa in ta'asartum tágbára ọ̀bá wá sí o fasatọ́dẹ̀ ń lahu ukhra ká wá ẹlòmíì tí ó ṣe ìtọ́jú ọmọ tí ọmọ fún ní ọyàn ọlọ́run wá sọ pé liyunfiku dhu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiku mimma ataahu Allah la yukallifu Allahu nafsan illa ma ataaha sayaj'alu Allahu ba'da usrin yusra ọlọ́run wá wọ́n ní gbogbo wa ń bẹ̀ pẹ̀lú liyunfiku dhu sa'atin min sa'atihi bọ́lọ́mbà kẹ́ ẹ díẹ̀ ìrẹ ọkọ ìntọ́ ọba ní ná bọ́lọ́mbà kẹ́ ẹ díẹ̀ rẹ ìyàwó ìntíwọ̀ náà bá ní ná wà máa ń kú gbogbo ẹni tọ́lọ́run bá wá ṣe ìkẹ́ fún tọ́wọ́ wá pọ̀ lọ́wọ́ rẹ̀ kò dáa fáwọn ọkùnrin tí wọ́n lówó wọn owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀ raṣọ fún owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀ tọ́jú rẹ̀ bọ́ kan ń ṣe dáadáa fún ó ní ìgbésí ayé obìnrin lẹ́yìn ọlọ́run lẹ́mí rẹ̀ owó lọ́kàn bó o bá wá ń bẹ lọ́wọ́ rẹ fowó fi tọ́jú rẹ tó o bá fowó fi tọ́jú rẹ àwọn tí ń bẹ ń ta wọn á ná owó fún tí wọn bá ná owó fún wọn á gba ìyàwó lọ lọ́wọ́ rẹ gbogbo eléyìí ìwọ ni ìṣòro ó sì padà wá padà sọ́dọ̀ rẹ fẹ̀lẹ̀ yóò ń fi kí mímọ àti àwùlọ́ ìtọ́lọ̀ ń bá fún ọ̀nà kọ́kọ́ ọ̀nà tiẹ̀ kíyàwó ọ̀nà tiẹ̀ but kọ́kọ́ mọ service tó fẹ́ ṣe kíyàwó náà ó sì service tó fẹ́ ṣe la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run ọba ọba aláàánú ọba oníkẹ́yì kò pa ẹnìkan láṣẹ láti ṣe ju agbára rẹ̀ lọ ó wá dúró nísìnyí pé ńgbà tí ọkọ rẹ ò ti ra iPhone fún ọ ọkọ̀kọ̀ kò sí wàhálà ọkọ̀kọ̀ ó sì ráwọn tí ó ra iPhone fún ọ nígboro àmọ́ tí ó bá ra iPhone fún ọ tó o gbádùn gbèsè ayé rẹ̀ ńkọ́ sayaj'alu Allahu ba'da usri yusra ọlọ́run ni o ẹ lọ máa mọ̀ dájú wípé tẹ́ ẹ bá sì ṣe sùúrù lórí gbogbo ohun tá à ń sọ fún yín yìí o àwa ọlọ́run ìǹtẹ́ ẹ ní lè yìí ìjà tẹ́ ẹ ní kò ní parí yìí àwa ọlọ́run sayaj'alu Allahu ba'da usrin yusra òní ló le yóò sì padà rọ̀ a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìjà wọn le láàárọ̀ títí títí títí láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n wọ́n fi sùúrù yìí wọ́n fi sùúrù yìí wọ́n fi sùúrù yìí títí bẹ́ẹ̀ àtàwọn àti gbogbo àwọn ọmọ tí wọ́n bí ọlọ́run sún wọn débi ọlá ọlọ́run sún wọn débi yìí ọlọ́run sún wọn débi ipò ọlọ́run sún wọn débi ibi gíga pẹ̀lú ògo ti ọlọ́run a tún máa tẹ̀síwájú nínú tẹ̀fsíìrì àyà suratu tọ́lák ṣùgbọ́n ẹjẹ́ á ṣe àlàyé díẹ̀ fúnra wa nínú àwọn nǹkan tó jẹ́ kí akọra ẹni kọ́ pọ̀ láwùjọ lónìí kí ni àwọn àsìbáàbù tọ́lák ní mùsítàmá wa lónìí alákọ̀ọ́kọ́ àsìbáàbù tọ́lák láwùjọ wa lónìí òun ni pọ̀táàbù ìyàwó fẹ́ máa fúyè pọ̀táàbù ọkọ rẹ̀ ọkọ náà fẹ́ mọ́ fúyé pọ̀ tábọ̀ ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ẹ kọ́ra yín ibi táyé dé lónìí ayé ti bàjẹ́ nǹkan kan ò sì ṣayé o àwa tá à ń gbénú ẹ̀ láàdáa mọ́ o ìyàwó ọkọ gbé kóòdù sórí pọ̀tábù tiẹ̀ ó sì kọ̀ fún ìyàwó ẹ̀ pé kọ́ mọ́ fi kóòdù sórí pọ̀tábù tiẹ̀ so ọkọ fẹ́ máa wo gbogbo mẹ́sáàgì tí ìyàwó ń gbà ìyàwó náà sì fẹ́ máa wo gbogbo mẹ́sáàgì tí ọkọ rẹ̀ ń gbà ṣorí pé àdánwò ni ibi tádánwò ti ń jáde lónìí nìyẹn ah mo rí fọ́tò ọkùnrin kan lórí pọ̀táàbù ìyàwó mi o ah mo rí fọ́tò obìnrin kan lórí pọ̀táàbù ọkọ mi o ihun tí kálukú ń jà sí lónìí ni ẹ bí wọn níyàwó ọmọ sọ fọ́kọ rẹ̀ ẹ bí wọn pé vocal ti ń bẹ lórí kíní wọn ta ló fi ránṣẹ́ ọ wá ọyá afira rẹ lẹ́mìí lẹ̀ ibi tí wọ́n gbé ọ sí nǹkan dọ́gba fún ọ tó jòkó ń bẹ̀ tẹ́jọ́ wà ń bẹ̀ tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ mu tọ́lọ́hún ò ní kó gbé obìnrin náà wá ká ọmọ bẹ̀ pé ọyẹ jáde eléyìí ló fẹ́ gbé bi tí ọba ti ba débẹ̀ máa ṣe alhamdulilayi kó o sì máa ṣàdúrà sátì máa bẹ̀ lọ́n fún un pé kọ́lọ́ mọ̀ jẹ́ ó jẹ́ jẹkújẹ kọ́lọ́ sì mọ̀ jẹ́ orírìn kúrìn kọ́lọ́ sì mọ̀ jẹ́ oṣubú síbi tí ọ̀dà kọ́lọ́ sì mọ̀ jẹ́ ọsọ ọdọpọ̀ ọ̀sán gẹ́gẹ́ torí pé tí ọba kọ́ ọ lẹ̀ tọ́ sọ ọdọpọ̀ sọ ma pé ìhun tún burú nídìí eléyìí ẹja kíyèsí ọ̀rọ̀ pọ̀ táàbù láàrin ọkọ àtaya láàrin ọkọ àtaya gbogbo ìwọ tó sì jọkùnrin ó yẹ kó mọrú bísínẹ́sì tíyàwó rẹ̀ ń ṣe ìwọ náà tó sì jẹ́yàwó ó yẹ kó mọrú bísínẹ́sì tọkọ rẹ̀ ń ṣe ẹ wá jọ gbọ́ra yín yé àmọ́ ọ̀ ń lọ fún iye pọ̀táàbù rẹ̀ orí pé ó sùn tán lálẹ́ ló wá gbé pọ̀táàbù rẹ̀ lòdù lọ sí kìzínì àbí lòdù lọ sí káà lọ́ ń lọ yẹ àpẹ́ẹ̀lì rẹ̀ wò lọ́ ń lọ yẹ àwọn vokali wò lọ́ ń lọ yẹ àwọn òdì wò ọ̀ para rẹ̀ ó rí nǹkan tójú rẹ̀ ò rí tọ́ mo fi sọnù wá sí lójó ni mo ní gbogbo owó tó orí pọkọ rẹ ń sáré lọnú ilé kejì tí ń lọ ṣe àlọ màá pè yín padà tó bá ti dalẹ̀ ìyá alágbájá ń bẹ ń bí tó tún wá ń lọbẹ tó ń lọ falẹwù tó ń lọ bàjá ó fẹ́ para rẹ ni wọ́n lé ọ jáde kó ń lé ẹ méjà ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ àdó ti Ọlọ́run ká kún fàdúà ká bẹ lọ́hùn bẹ lọ́hùn fọ́kọ rẹ bẹ lọ́hùn fún ìyàwó rẹ kọ́lọ́wọ́n ṣamọ̀nà ẹnì kọ̀ọ̀kan ó rí pé débi tó ń lọ pẹ̀lú rọrùn ìyẹn làkọ́kọ́ ní ti ń ba àwùjọ jẹ́ nínú ti ń kó bá àwùjọ lónìí òun ni ìmọ̀ fàyè gba copecopin táwọn ọmọ wa ń ṣe púpọ̀ níléèwé copen mi ni o copin mi ni o copen mi ni o copin mi ni o òun dátọ̀ lákìnlẹ̀ téyì tó pọ̀ láwọn tí wọ́n ti jọ ń wọ́ra wọn káàkiri káàkiri tó yẹ sí pé àwọn òbí gan láti ilẹ̀ wọn ò bójútó wọn dáadáa ní bójútó ti ṣẹ̀ríà àwọn ọmọ yẹn ti ṣe pálapàla ó ti pọ̀ jù wọ́n ti rìn káàkiri ó ti pọ̀jù ẹlẹ́kùnjọ́ tí wọ́n bá lọ́kọ àwọn tí wọ́n ti jọ ń wọ́ra wọn káàkiri káàkiri tí ìṣe ọ̀kan tí ìṣe méjì tí ìṣe mẹ́ta yóò wá di pé ojú tó ti mọra rí kò lè pò wọn ò mọra mọ́ wọn lé ọ jáde kó lé ọkọ wọn lé ọ jáde kó lé ọkọ tó bá ń lọ bá débẹ̀ nídìí eléyìí ẹ jẹ́ ká ṣe àkíyèsí ẹ̀ nínú àwọn nǹkan tí ń kó tí ń fa ọkọ mímọkọ ọ̀nlẹ̀ lónìí òun náà ni kí ìyàwó máa kó ẹjọ́ ọkọ rẹ̀ kó máa kó lọ ilé ọ̀dọ̀ àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mami mami mi ṣe ẹ tún gbọ́n tí bàbá yìí tún sọ lónìí ẹ èmi ò kó ń bẹ́ o èmi ò fi ibẹ̀ ńlẹ̀ o kó máa wá lọ rojọ́ fún ìyá rẹ̀ kó máa lọ rojọ́ fún bàbá rẹ̀ bọ́ ọ bá ń rò lọ bẹ́ẹ̀ tọ́ ọ bá ń rò bọ̀ ihun tí wọ́n padà sọ fún ọ náà ni pé kẹ́rù rẹ̀ kó jáde kó ń bẹ kó máa padà bọ̀ wálé gbogbo ẹni tó wá padà kó ń bẹ tó padà lọlé wọ́n lọ dá ilé mọ̀ṣú ńlẹ̀ ni o wọn ọ̀rẹ́ lomi o wọ́n lọ àwọn lọ́wọ́ ń lọ fìtínà àwọn ìyàwó kéékèèké táwọn àbúrò wọn fẹ́ sílé àwọn lọ́ọ́ lọ fìtínà wọn lónìí àwọn lọ́ọ́ dààmú wọn ni wọ́n fẹ́ rán àwọn náà sí oko ihun tí wọ́n rán wọn sí táwọn fi jáde kó nílé ọkọ wọn ìrẹ ọmọ ìyá mi lọ́kùnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ ìrẹ ọmọ ìyá mi lóbìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ mọ ojúṣe rẹ nínú ilé ọkọ ìwọ ọkọ náà mọ ojúṣe rẹ pẹ̀lú ìyàwó rẹ kíkálukú bá ṣe ojúṣe rẹ ìjà ò ní sí o ṣùgbọ́n ẹ má tẹ̀lé owó o torí nínú tí ń dá wàhálà ńlẹ̀ lónìí ó ná Paris ó ná Shin ẹ mọmọ obìnrin náà ni ó ná Japan ó ná Gabon ó ná Congo Malabo lọ́wà Abidjan ní gbé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ èyí tí kálukú ń sáré lẹ́yìn ẹ̀ lónìí nìyẹn tówó bá ti wá tán wèrè lókù anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ fún wa pé tá a bá ti fẹ́ fẹ́yàwó tunkahul mar'a li jamaliha wa li hasabiha wa li diniha wa li maliha wàlìdíìnì ha yẹn lọ́wọ́ ṣe pàtàkì jù nítorí pé ànábì ò dúró lórí ẹ̀ ó parí ẹ̀ pẹ̀lú pé fadhfar bi dhati din taribati tọ́ ọ bá ẹ̀sìn ní owó ẹ̀yin bàbá ẹ wo ẹ̀sìn kẹ́ tó fún àwọn ọmọ yín lọ́kọ ẹ̀yin ìyá ẹ wo ẹ̀sìn kẹ́ tó fún àwọn ọmọ yín lọ́kọ ẹ lajú ńlẹ̀ tọmọ yín fi fẹ́ kiri yó wọ́n pàpà lékò ńbẹ̀ náà ni ẹ lajú ńlẹ̀ tọmọ yín fi lọlé oníṣọ́ọ̀ṣì wọ́n pàpà lékò ńbẹ̀ náà ni nítorí pé kò ní bá wọn ṣẹ̀sìn wọn wọ́n torí ẹ̀ lè gbogbo ẹ̀yin tẹ̀ sí jọmọ mùsùlùmí tó jẹ́ sí pé lè kiri yó lẹ jòkó sí ẹ tẹ̀ ń bímọ ńbẹ̀ ẹ ẹ máa rántí alikiyama o ẹ máa rántí alikiyama o wọ́n sì pàpà wọ́n pàpà lẹ́yìn kó ńbẹ̀ náà ni nínú àwọn tí ń dá wàhálà ńlẹ̀ láwùjọ lónìí ni wípé kọkọ ọmọ ṣojúṣe ẹ̀ ó jẹ́ ó wà nínú tí ń fa tọ́lák kí ìyàwó má ṣojúṣe ó wà nínú tí ń fa tọ́lák pírọ́blẹ́mù tá a wá dojúkọ nínú sosiété tá a wà lónìí iṣẹ́ ò sí owó ò sí èèyàn gan ń bẹ nínú tíyàwó fi ń kọkọ tọkọ fi ń kọyàwó ẹ rí i pé nígbà tí kí kòrónà tó dé kútọ́nù yìí dàrú tán nígbà tí kòrónà tó wá dé kútọ́nù yìí wá burú sí i débi pé ọ̀pọ̀lọpọ̀ ló kóyàwó rẹ̀ ló kó padà lọ sóko iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì ẹlòmíì ò rí ṣe mọ́ ìyàwó púpọ̀ lọ́kọ ọkọ rẹ̀ pé ah wọn ò tún rí kankan ṣe iṣẹ́ ò ti sí lọ́wọ́ wọn mọ́ mi padà sílé bàbá mi ó tán la fi ń sọ wípé ọkọ bá ń ṣiṣẹ́ kí ìyàwó náà máa ṣe o àwọn ìyàwó ànábì wọ́n ń ṣiṣẹ́ o wọ̀kúrúná fi bùyútì kúnnà tọ́lọ̀ wọn bá wí wọ́n ń bẹ nílé wọn tí wọ́n sì ń ṣiṣẹ́ o ẹ̀yin náà ń ṣiṣẹ́ o èyí tó ní ṣọ́ọ̀bù kó ń bẹ̀ o èyí tó lọ́jà kó lọ́jà rẹ̀ o kó sì fìbẹ̀rù ọlọ́run sí à ń sáré owó sáré owó sáré owó sáré owó ṣówó jọ ọmọ lọ ni ṣówó jọ kọ lọ ni tá a bá lówó tán kí láàfi ṣe ọmọ láàfi tọ́jú bọ́kọ ọ̀bá lálàáfíà ṣáàbímọ ni ẹ jẹ́ àpadà sẹ́yìn ká ronú òsì gbogbo ẹ̀. bákan náà nínú àwọn tí ń dá wàhálà ńlẹ̀ tí à ń kọra ẹni fi pọ̀ lónìí ádámù fíkọ̀ وعدم الأمانة وكثرة الخيانة kò طما mọ́ láàrin ọkọ àtaya òótọ́ sí ìgbégidínà ara ni lẹ́sẹ̀ òun lọ́pọ̀ jù láyé lónìí ọkọ ń dalẹ̀ aya ìyàwó náà ń dalẹ̀ ọkọ irọ́ wá pọ̀ jára bí ìyàwó bá ti ń sọ̀rọ̀ nísìnyí ọkọ ti mọ̀ pé ń parọ́ nù ó ti parọ́ débẹ̀ bọ́kọ náà bá wọlé nísìnyí tó bá ti bẹ̀rẹ̀ síka wípé atúnlọgbà atúnlàwọ̀ atúnlàwọ̀ tòun ló jẹ́ ká pẹ́ wálé ìyàwó ẹ̀ ti mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ń parọ́ nu. àwọn asbáàbù talaq nínú èyí tó tún burú jù ń bẹ̀ tó lágbára jù òun náà ni gìyàbù tawásùlù bayna zawjayn ọkọ ò lè wọlé kọ́rẹ́rìn bí bá ti ń bọ̀ táwọn bá ti gbọ́rọ̀ fèrè mọ́tò báyìí kálukú ti sáré bàbá náà bá wọlé báyìí yóò wá kó gbogbo ojú sókè gángangangangangangangangan gbogbo eléyìí ọ̀dà o gbogbo eléyìí kò dáa ká túraká i love you ijó àkọ́kọ́ jẹ́ ọmọ bẹ́ẹ̀ ó lè máa dínkù ṣùgbọ́n tó máa fi ímẹ́ẹ̀nì àti ẹ̀mí ọlọ́run fi gbé gbà wípé iṣẹ́ ọlọ́run ló ń ṣe lára ìyàwó ẹ̀ kí ìyàwó náà gbà wípé iṣẹ́ ọlọ́run lòun náà ń ṣe lára ọkọ rẹ̀ káwájọ gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti dáadáa gìyàbù tawasul bayna zawjayn ọkọ àtaya tí ìbájọ jòkó sọ̀rọ̀ wọn ní pẹ́ wọn ọkọ àtaya tí ìbáyí pera wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọn ní pẹ́ wọn ọkọ rẹ kò lé ọ lọ láàárọ̀ o ò pé títí ó fi wálé lálẹ́ ẹ ò ń tọ́ ọbọ ohun tí ọ̀dá ni ṣé mi ní ọmọ pè wọ́n ni ṣé báwọn ní ọmọ pè mí àwọn ní ọmọ pè mí o wọ́n pè ọ́ ṣùgbọ́n ìwọ náà máa dásí kọ́ ọ máa pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́kàn wọn tún lè máa fi balẹ̀ sọmọ pé wọ́n ní ministre de l'intérieur ti ń bẹ nílé o ọkọ rẹ ministre de l'intérieur de l'extérieur lòun ministre de l'extérieur àti intérieur lòun àmọ́ ìwọ ni ti intérieur ministre de l'extérieur lọ́kọ rẹ so owó náà wọ́n máa pè é baba alágbájá báwo lẹ ṣe gbà ibi iṣẹ́ náà kọ́ ṣe é rí ṣe díẹ̀ ó máa pè é ló fi máa ṣàdúrà fún bọ́bá jí láàárọ̀ kí kọ́ ṣàyẹ́sí ẹ̀ yà ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ o ọlọ́run ó yẹ àwọn ọmọ o ọlọ́run sọ wọn lórúkọ rẹ o ẹ wo àwọn ìyá àjẹta tílẹ̀ bá mọ́ tí wọ́n bá lọ kí àwọn ọkọ wọn wọ́n ń ṣe àdúrà fọ́kọ títí eré ọkọ pàápàá ó wù pé ah ìyàwó mi ibẹ̀ ni ìfẹ́ ti ń dìde sí ọkọ lẹ́mìí ibẹ̀ lọkọ ti ń fi nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ àwọn tó ní òṣè bẹ́ẹ̀ bá ti jí la aago márùn aago mẹ aago mẹ́rin òru ló ti lọ ló ti lọ sékòó tọkọ ò tí ọkọ gan ò tí ì jí tó ti lọ sékòó gbogbo àwọn ọmọ tí ń bẹ́ńlé wọn ò tí ì wẹ̀ táwọn ọmọ bá wá jí láàárọ̀ wọ́n mọ̀ wá yí láàrin láàrin àwọn ọmọ ọ̀dọ̀ títí títí títí ọkọ ni ó wà ni ó wà múra tán ní ọ̀jáde kó lè tọkọ ó tún fi mú ọbọ bíṣẹ́ olùjágo kan òru ní òde ọ̀dà agbọ́pọ̀ ń gbìyànjú agbọ́pọ̀ ń ṣojúṣe rẹ̀ ṣùgbọ́n tọ́ ọ bá fi ọkọ rẹ sáyé ọkọ wọn ò yọ ọjáde kó ń bẹ̀ o nínú àwọn tí ń jẹ́ kí ìmọ̀ kọ́ra ni kó mọ̀ pọ̀ láwùjọ wa lónìí àwọn apá kan nínú ènìyàn o nínú àwọn tó ń jẹ́ kí ìmọ̀ kọra ẹni kó máa ṣẹlẹ̀ láwùjọ wa léyìí tó tún pọ̀ òun náà ní wípé gbogbo ìṣòro tẹ́nì kọ̀ọ̀kan bá ń kojú ọ̀rẹ́ ní ń kó lọ bá tó sì jẹ́ sí pé nínú ṣẹ̀ríà ọlọ́run àti òfin ọlọ́run tó o bá ní pírọ́blẹ́mù àwọn àáfàá lọ́gbọ́dọ̀ lọ́ba láfàá dáadáa tún ni o kì í ṣe àwọn àáfàá tí wọ́n ń so igi ìyàwó tí wọ́n tún ń gbà ìyàwó náà o kì í sì ṣe àwọn àáfàá tí wọ́n ń ṣe súná ọmọ tí wọ́n ń ṣe àtúnṣe tí wọ́n sì tún ń dàrú kì í ṣe àwọn àfáà bẹ́ẹ̀ àwọn àfáà tó já sí pé ẹ̀sìn ọlọ́run yé wọn òfin ọlọ́run yé wọn bẹ́ẹ̀ bá gbé ìṣòro yín tẹ́ ẹ bá ṣe àlàyé ẹ̀ fún wọn wọ́n fún yín làákàyè àtọgbọ́n àtòye tẹ́ fi mórí bọ́m̀bẹ̀ tẹ́ fi ṣe tí òfin ní fún wàhálà gbogbo eléyìí wọ́n ní ká ṣe. wal ifratu la atifi fi waqti mubakiri ligaya nínú àwọn kan tó ń dá wàhálà ńlẹ̀ tí ń jẹ́ kí mọ́kọ̀yàwó mọ́kọ̀yàwó pọ̀ nínú ẹ̀ náà tún ni ìmọ̀ fi uh, i love you yìí ìkọjá àlà i love you ẹ̀ tí ìfẹ́ra yín délé o ti ṣí kọ́ǹtì dé mílíọ̀n fún níjọ́ tó ọ̀bá wa fún lápò mẹ́wàá tó mọ̀ pé wàhálà dénú nídìí eléyìí ẹ dákun torí ọlọ́run gbogbo àwa tá a jọkùnrin gbogbo àwa tá a jóbìnrin ká bójútó òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́ yìí wáàsí láti gbọ́ yìí tẹ̀fsíìrù láti gbọ́ yìí àyà kùránì láti gbọ́ yìí hadithi láti gbọ́ yìí ẹ jẹ́ àgbọ́ka tẹ̀lé o tẹ́ bá ń rọ́jú gbọ́ wá a sí kẹsì máa rọ́jú lọ wá a sí iléeṣẹ́ tẹlifíṣàn Sunna TV ọlọ́mọdé ọba jẹ láéláé gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ ọlọ́mọba ní sanwó lẹ́sàn-án rẹ̀ gbogbo àwọn bàbá wa Sefudeen Àríkọ́ṣe ọlọ́njẹ́ kálíkì ọmọ dà fún wọn àti gbogbo àwọn tí wọ́n di iléeṣẹ́ náà mú gbogbo ẹ̀mí àláfíà ra subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu alal mursalin walhamdulillahi rabbil alamin subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ adim كلمتان خفيفتان على لساني ثقلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم إلي لا تنومو ياي عبد المؤمن شيت ثاني وإن جندنا لهم الغالبون ربيع تبدى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير